عباد الله فاتقوا الله سبحانه وتعالى وإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله إخوة الإيمان أيها المسلمون إن مما ابتلى الله سبحانه وتعالى به هذه الأمة أن جعل بين صفوفها صنفا من الناس لا تعرفهم يتكلمون بألسنتنا ويدعون ويظهرون الإسلام والإيمان ولكنهم في حقيقتهم كفار يظنون يبطنون الكفر ويظهرون الإيمان يصلون مع المؤمنين ويصومون معهم ويحجون معهم ويجاهدون معهم لكنهم كفروا بالله العظيم يقول الله سبحانه وتعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إخوة الإيمان إنها فتنة عظيمة إنها فتنة عظيمة في هذه الأمة وبلاء عريض قد انتشر فيها وهذه من حكمة الله جل وعلا أن يبتلي المؤمن فيراه فيراه يكفر أو لا يكفر ويراه ينقطع بهم أو لا ينقطع بهم ولم يترك الله سبحانه وتعالى هذه الأمة إلا وقد بين لهم صفات هؤلاء المنافقين يقول الله سبحانه وتعالى ولو نشاء لأريناكهم ولعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم وقد ذكر الله عز وجل كثيرا من صفاتهم بل جعل لهم سورة كاملة سماها باسمهم وجعل أغلب سورة براءة أي سورة التوبة بالتحذير منهم وفي بيان صفاتهم فاسمع رعاك الله سبحانه وتعالى إلى بعد أوصاف هؤلاء المنافقين ولا تعجب إن رأيت بعضهم يصلي وإن سمعت بعضهم ينفق الشهادتين وإن علمت أن بعضهم يحج إلى بيت الله الحرام فهؤلاء وإن كان هذا ظاهره فباطنه الكفر بالله العظيم النفاق تعريفه النفاق تعريفه النفاق لغة مصدر نافق يقال نافق ينافق نفاقا ومنافقة وهو مأخوذ من النافقة أحد أحد المخارج أحد مخارج اليربوع من حجره فإنه إذا طلب من واحد هرب إلى الآخر وخرج منه وقيل هو من النفق وهو السرب الذي يسر فيه يسر فيه هذا في النهاية في كتاب النهاية لابن الأثير أما النفاق في الشرع ومعناه إظهار الإسلام وإبطال الكفر والشر ثم سمي بذلك لأنه يدخل في الشرع من باب ويخرج منه من باب آخر وعلى ذلك نبه الله سبحانه وتعالى بقوله إن المنافقين هم الفاسقون أي الخارجون من شرع الله وجعل الله المنافقين شرا من الكفار فقال الله سبحانه وتعالى إن المنافقين في الدرك الأسفل من النار وقال سبحانه إن المنافقين يخادعون الله وهو خادعهم وقال جل من قائل يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون أنواع النفاق النفاق نوعان النوع الأول النفاق الاعتقادي وهو النفاق الأكبر الذي يظهر صاحبه الإسلام ويبطن الكفر وهو وهذا النوع مخرج من الملة بالكلية وصاحبه في الدرك الأسفل من النار وقد وصف الله أهله بصفات شر كلها من الكفر وعدم الإيمان والاستهزاء بالدين وأهله والسخرية منهم والميل بالكلية إلى أعداء الدين لمشاركتهم في ألم عداوة الإسلام وهؤلاء موجودون في كل زمان ومكان ولا سيما عندما تظهر قوة الإسلام لا ولا يستطيعون مقاومته في الظاهر فإنهم يظهرون الدخول فيه لأجل الكيل له والأهل في الباطن ولأجل أن يعيشوا مع المسلمين ويأمنوا على دمائهم وأموالهم فيظهر المنافق إيمانه بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وهو بالباطن منسلخ ذلك كله مكذب به لا يؤمن بالله وأن الله تكلم بكلام أنزله على بشر جعله رسولا للناس يهديهم بإذنه وينذرهم بأسه ويخوفهم عقابه وقد هتك الله أسرار هؤلاء المنافقين وكشف أسرارهم في القرآن العظيم وجلى لعباده أمورهم ليكونوا منها ومن أهلها على حذر وذكر طوائف العالم الثلاثة في أول سورة بقرة المؤمنين والكفار والمنافقين وذكر في المؤمنين أربع آيات وفي الكفار آيتين وفي المنافق ثلاث عشر آية لكثرتهم وعموم الابتلاء بهم وشدة فتنتهم على الإنسان وأهله وإن بلية الإسلام بهم شديدة شديدة جدا لأنهم منسوبون إليه وإلى نصرته وموالاته وهم أعداؤه في الحقيقة يخرجون يخرجون عداوته بكل قالب يظن الجاهل أنهم علم وإصلاح وهو وهو غاية الجهل والإحسان برسالة هذا الكلام من رسالة لابن قيم الجوزية رحمه الله تعالى رحمة واسعة وهذا النفاق ستة أنواع كما في مجموعة التوحيد النجسية أولا تكذيب الرسول صلى الله عليه وسلم ثانيا تكذيب بعد ما جاء به الرسول صلى الله عليه وسلم ثالثا بغض الرسول صلى الله عليه وسلم رابعا بغض بعد ما جاء به الرسول صلى الله عليه وسلم خامسا المسرة من إخفاض دين الرسول صلى الله عليه وسلم ثالثا الكراهية لانتصار دين الرسول صلى الله عليه وعلى آله وسلم النوع الثاني من أنواع النفاق النفاق العملي وهو عمل شيء من أعمال المنافقين مع بقاء الإيمان في القلب وهذا لا يخرج من الملة لكنه وسيلة إلى ذلك وصاحبه يكون في إيمانه فيه فيه إيمان ونفاق وإذا كفر صار بسببه منافقا خالصا والدليل عليه قول الرسول صلى الله عليه وعلى آله وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد ظلم وإذا خاصم فجر متفق عليه ومن اجتمعت فيه هذه الخصال الأربعة فقد اجتمع فيه الشر وخلطت فيه نعوت المنافقين ومن كانت فيه واحدة من منها صار فيه خصلة من النفاق فإنه قد يجتمع بالعبد خصال خير وخصال شر وخصال إيمان وخصال كفر ونفاق ويستحق من الثواب والعقاب بحسب ما قام به من موجبات ذلك ومنه التكاسل عن الصلاة مع الجماعة في المسجد فإنه من صفات المنافقين والنفاق شر وخطير جدا وكان الصحابة يتخوفون من الوقوع فيه قال ابن أبي مليكة قال ابن أبي مليكة أدركت ثلاثين من أصحاب رسول الله صلى الله عليه وعلى آله وسلم كلهم يخاف النفاق على نفسه ọpẹ́ ní fún Ọlọ́run ọba Ọlọ́run ọba yìí ni ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀rọ orí tó ṣe fún wa òun náà lọba tó ṣe wá ní múna tó ṣe wá ní múmi ní ó wa jìnnà sí gbogbo títí jẹ ní fáàmù gbogbo tí jẹ ìwà sọfẹsẹ mu Ọlọ́run ọba yìí òun náà ni ọba tó ṣe yí pé ọpẹ́ tọ́ sí ọpẹ́ lórí gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ ètò ṣe pé Ọlọ́run ọba yìí lè fún wa ọlọ́wọ́n ọba yìí ọba ọ̀ká soso ni kò sóró fún fún kò sẹ́pẹ̀rẹ̀ fún kọ́sápé fọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá lẹ́nìkan ti tọ́sí lódùdà fọlọ́wọ́n ọba náà ọjọ́ ìpè dáadájú àdébọ̀ Muhammad arúsí ọlọ́wọ́n ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ní ìṣe ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá náà kó kìlọ̀ fún gbogbo agbọ́mọ́gbà ó sì wá tu gbogbo ẹni tọ́gbọ́tọ́gbà kó dùn wọ́n nínú kó sùn wọ́n nínú ìgbé ilé ìgbẹ́ ilé ìgbẹ́ fún ọ ní àlùkìyàmà ọlọ́wọ́n ọba kọ́dà fún ó ṣe bí àtẹnìkan ọba nìkan nínú olùtẹ̀lé lánàá pẹ̀lú dáadáa ọlọ́ba wa kí anabi àtàwọn ará léèrè àtàwọn sọ̀hábà rẹ̀ àti owó olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ títí tí ọjọ́ àlùkìyà àti òfin dé lẹ́yìn náà gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ kápáyọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlákàtì rántí ọjọ́ tí ó pèmí àtẹnìkọ̀ ọ̀nà akúṣẹ́ wa nínú sàárè àsọsílẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlátọ́lọ́ sọ fáwọn ẹni síwájú nínú àwọn tó ti fún tíra àti gbogbo mùsùlùmí tó tún dé lẹ́yìn wọn òun náà ní pé kápáyà ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá gẹ́gẹ́ bọ́lá òsì sọ ilé nínú sọ́rọ́tù nìsá ọlọ́run ni a ti sọ àsọsílẹ̀ fáwọn tá a fún ní tẹ́lá síwájú nù yín àtẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí wípé fẹ́ páyà ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá páyà ọlọ́run ọba dọwọ́ ẹ̀mí àtẹnìkan kan wá ní kọ̀rọ̀ àti ní gbangba wa gbogbo bí yóò taari ká wà nínú òkùnkùn ní ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá rí wa bàbá wà ní gbangba ọlọ́run ọba rí wa àti kọ̀rọ̀ àti gbangba gbogbo dájúdájú nínú tọ́lọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlápídá àdìgúnmá ìwò òun náà ní pé ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlápídá sáàrin sáàfù mùsùlùmí láàrin sáàfù mùsùlùmí ọlọ́run gbé ìran kan sáàrin wọn àwọn ìran wọ̀nyí èmi àti ẹnìkọ̀ọ̀kan wá àmọ́ wọn o àwọn wọ̀nyí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n wa pẹ̀lú ahọ́n ìsìlámù ni fi máa sọ̀rọ̀ wọ́n sì máa pàpè mọ́ra pé ni dàúdù ni mò ń jẹ́ wọ́n máa pàpè wọn ló ti sọ lódodo ipa apá àwọn tá a bá fẹ́ mọ bí wọ́n ti jẹ́ aláìgbàgbọ́ kéferì ni wọ́n. àwọn wọ̀nyí wọ́n máa pa ìgbàgbọ́ wọ́n máa pa mọ́ kéferì wọn wọ́n máa pa mọ́ ó sì máa ṣàfihàn ìsìláàmù sí àwọn ènìyàn wọ́n máa kírun pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa gbàwẹ̀ pẹ̀lú wọn wọ́n máa ti hajj pẹ̀lú wọn kódà nígbà míì nígbà tójú bá tún kọ sírí náà wọn á tún máa jagun pẹ̀lú àwọn tó ti wọn jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọn ti ọlọ́run ní bẹ nínú àwọn ènìyàn tó sì kọ́ wọn máa sọ pé ìṣe la nígbàgbọ́ ṣùgbọ́n tó bá dijọ́ gbèjì ọ̀rọ̀ wọn hàn gbangba gbangba sí wa wípé wọn kì í ṣe olùgbàgbọ́ òdodo láyé bí ni wọ́n ti rí wa tàn ẹ̀san ń bẹ láyé wọn lè ṣe fún wa ṣùgbọ́n tó bá dẹ̀ kíyàmá ọjọ́ ìní yóò mọ̀ sí ilẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ọjọ́ tí wọ́n dán gbogbo kọ̀rọ̀ wò gbogbo kọ̀rọ̀ nígbà tí ó lọ di gbangba ìwọ náà tún wá rántí o kọ̀rọ̀ rẹ lè di gbangba láyé bíbáyìí rántí ọjọ́ tí wọ́n mọ̀ sọ pé bọ̀dá lágbájá àtẹ̀yìn rẹ̀ ń yìí àtẹ̀yìn ni mùnà àti kìkì ìjọ yìí láti ìjọ ìjọ ti ń da gbogbo ẹ̀rọ àtẹ̀yìn ni ẹja rántí táyé náà o kó tó di pé tàlùkìyàmà kó tó di pé yóò dé ìtìjú ayé yóò ti kéré ju tàlùkìyàmà lọ gẹ́gẹ́ bí ìyà ayé yóò ti kéré fún gbogbo mùnàfìkì ju ìyà ti àlùkìyàmà lọ bí ayé bá jẹ́ ni ọmọ kéré púpọ̀ o lẹ́gbẹ̀ẹ́ ti àlùkìyàmà ọlọ́dà fún mọ́fì àlùkìyàmà mọ́fì àwa náà sì máa tún wọn máa ara wa nítorí pé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkàn ni lọ́pọ̀lọpọ̀ àlè ìdáwọn ọmọ lójú pèsè ṣe báyìí tí kì í bá ti kọ́nà ọba ìdíkẹ́ lọ́ba tó àṣírí wa fún wọn àbí àṣírí wọn tó tún fún wa. subhanallah àwọn wọ̀nyí wọ́n máa pera wọn lólùgbàgbọ́ òdodo wọn làwọn ti tọ́lọ́ lọ́tọ́ kìyàmà ọ̀rọ̀ wọn lọ́padà làwọn tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ wọn ò tẹ́ni kankan orí ara wọn ni wọ́n tàn àwọn òfurufú apá tanra wọn ni ọlọ́run ọba láàárẹ̀ ń bẹ nínú ọkàn wọn òun ọlọ́run ọba tó wá fi àmójì òun tó fi kún àárẹ̀ tí ń bẹ nínú ọkàn wọn ìyẹ́ ẹlẹ́rọ ẹ̀tẹ́ ẹlẹ́tẹ̀ lérò bí ó sì máa jẹ́ tiwọn pẹ̀lú bí wọ́n ti pe àmì ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá wọ́n ti pe nírọ́ tí wọ́n sì pe gbogbo kọ̀rọ̀ tọ́lọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá ní kánígbà gbọ́ sí wọn fi gbogbo ẹ̀ nírọ́ Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹ́jọ sí ẹlẹ́ẹ̀kẹwà lọ́dọ̀ ti sọlé ìtìlẹ̀ tọ́mọ̀ tóbi ni gbogbo àtàjẹ́ mùsùlùmí ní inú àlùkọ́mọ yìí gbé kárí àwọn kan tó ti gbé wọn ò ní jẹ́ mùsùlùmí tí wọ́n sì máa pera wọn ní mùsùlùmí fún wa bẹ́ẹ̀ ni àdánwò ńlá tó kẹnu tó gbòòrò tó gbáyé ni ó fi fọ́n kásá àárín àdìmúmọ̀ Islam eléyìí nínú ọgbọ́n ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ti tóbi òun náà ní kọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ń dán mùmí níwò pẹ̀lú irú àwọn wọ̀nyí ni wọ́n máa bí aṣọ ọ̀bùnra lára mùmí ni wọ́n sun àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ò ní mọ̀ pé mùnàfíkì ni wọ́n torí pé bọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti tàdánwò yìí òun náà ní kọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ wò ṣé mùmí ni ó ṣe sùúrù àbí kò ní ṣe sùúrù tí ó ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kọ̀ wọ́n fi ẹnì kankan kalẹ̀ nínú àlùkùnmọ̀ yìí òtùkọ̀rọ̀ kankalẹ̀ nínú àlùkùnmọ̀ yìí kọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́sàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ní ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ti wá ṣe àlàyé àwọn wọ̀nyẹ mùnáfíkì yìí ṣe lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ láròyìn ọgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àyà á lè mọ̀ wá o ṣùgbọ́n lọ́run ló lè sọ fún wa pípé bí wọ́n ṣe rí nìyí pẹ̀lú àwọn ẹsẹ̀ tí ọba tó wọn jáde sí ọ̀dọ̀ wa tí à ń jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ní pé wọ́n lọ́wọ́ ní ṣáà tó la ara'inakahum àbá fi gbogbo àwọn mùnáfíkì yẹn àbá fi rẹ̀ hàn rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba wù wá á fi wọ́n hàn rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ fọlá àròsílẹ̀hùn bíi tèmá ó sì padà mọ̀ wọ́n pẹ̀lú àwọn àmì wọn àmì tí bẹ́ẹ̀ lára wọn wọ́n tara bẹ́ẹ̀ máa mọ̀ wọ́n wọ́n lè ta àrífà náà fi láàmì ọ̀hún. tọ́ba wù wọ́n wọ́n ní ẹ̀dán ọ̀rọ̀ wọ́n máa ń pàṣẹ kí ọ̀rọ̀ dáadáa ẹnu wọn mú nígbà tó bá sọ̀rọ̀ wọ́n dá sásá lẹ́nu nígbà tó bá sọ̀rọ̀ torí pé bó ṣe sọ̀rọ̀ fún ọ̀tọ́ jẹ́ olùgbàgbọ́ gbogbo ọkàn rẹ ló fi gbà pé olùgbàgbọ́ òdodo lélẹ̀ kódà tẹ́nì kan bá mú information wá fún ọ tó múrò ìwà fún ọ nípa abẹ́ níbẹ̀ òní bàbá alágbájá wọn ti ti gba àbúrò alágbájá ìbẹ̀ pẹ̀lú wa hundred percent àwọn ọmọ pé mo ti mọ ti bẹ́ẹ̀ débi tí mo tún yàtọ̀ sí ní hundred percent mo fi fọwọ́ sọ̀yà pé olùgbàgbọ́ òdodo ni wọ́n bẹ pẹ̀lú wa subhanallah ọmọ àwọn níbi ẹ̀ náà rọ̀ wọ́n bá tún wá sọ́dọ̀ àwọn tọ̀hún yẹn náà wọ́n tún fún ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n tún gúrégé wọ́n fi gbà pé áá lára àwọn tó wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ló mọ̀ wọ́n níbi bẹ́ẹ̀ ni wọ́n ti mú bérebére bérebére gbọ́n o bọ̀mọ́ òyà ẹ̀dámú àmàlà kò gbogbo sẹ́yìn tẹ̀ kí ọlọ́run ọba lọ́mọ ọlọ́run ọba òṣìṣẹ́ rẹ lẹ́wọ̀ sallallahu alayhi wa sallam títí tọ́lọ́wọ́n fi ka orúkọ gbogbo wọn tó ti ka orúkọ wọn fún anagba Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sallallahu alayhi wa sallam ó sì kà fún sọ́hìn sẹ́lù rẹ̀ sọ́hìbù sírì rẹ̀ bíbi àfa wa ọ̀dẹ́ ìfọ̀mùnú yaman lọ́dí ọmọ ọ̀rùsára ànábì káwọn gbogbo mùnáfìkì ọkà fún sàbẹ̀ ànábì ọ̀sọ́fẹ́ nìkan kan jù bẹ́ẹ̀ náà lọ sallallahu alayhi wa alihi wa sallam torí pé ewu ń bẹ lára mùnáfìkì púpọ̀ ìwù bẹ́ẹ̀ lórí àdìgúnmá àkọ́nà ọba ìdígbẹ́ lákọ́dá púpọ̀ ńlá ìní àtẹnukọ̀ kan wa ẹ̀ ń bá jẹ́ mùnà ń tìkì èèyàn fún ni kì í sèyàn rẹ̀ tí bá ń bẹ lára wa ìkó kálukú wa náà dákọ̀ ẹ̀jẹ̀ ká lọ pátì ìdísẹ́ rẹ̀ ìròyìn tó burú jáì lọ́nà ọba ìdígbẹ́ lákọ́dá gbogbo àwọn tó ti pé wọ́n jẹ́ mùnà ń tìkì ayàtà kàínú sọ́lọ́sì Muhammad lọ́wọ́ ayọ̀ ọ̀gbọ̀n ọlọ́ntì ọlá fún wa nínú alukur'an ìròyìn wọn lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́wọ́n bá kà fún wa nínú alukur'an ìkẹrì kódà nítorí wọn gan ọlọ́run sọ odidi súrà kankanlẹ̀ ọlọ́run tó wá sọ lórúkọ wọn Suratul Munafiqun. a rí pé súrà yìí wọ́n ti gbà wá màkíyà ni màkíyà ni sọ pé màkíyà o màkíyà ni ẹ rí pé wọ́n sọ pé Suratul Munafiqin Suratul Munafiqun òun náà ni súrà ìbò ṣe wá nínú èdè lárúbá tó bá ṣe ìbọn ọba ó yẹ pé ẹlẹ́ẹ̀kejì ọgbà ìwọ́ sọ́súrọ́tò mùnàfíkún òun náà ní ti ìpínlẹ̀ ní àkọsílẹ̀ nínú alukur'an ìgbèrè ọba kọsọ́rọ̀ yìí. sọ jẹ́ pé màṣíyà tí wọ́n ti gbà wá nìyẹn pé ọlọ́run ọba ìlú ọlá máa ma sọrí wọn ni. ìpè àlùmùnàfí ẹ̀fà máa ma sọ pé àlùmùnàfíkún bí ẹ̀fà máa ma sọ bẹ́ẹ̀ ni. sọ tó túmọ̀ yìí pé àwọn mùnàfíkì aburú wọn lágbára tọ́lọ́run fi fi súrọ̀ kan tóbi sọrí wọn tó fi túnà sọ tó sọ fún wa nínú súrọ̀ náà yàtọ̀ sí yẹn gan nínú ọ̀pọ̀lọpọ̀ nínú súrọ̀tù táwùbà bàrọ̀ à ọlọ́run ọba ìlẹ́kọ̀ ọlá tó sọ fún wa ìròyìn àwọn mùnátìkì ọlọ́run ọba sọ fún wa nínú rẹ̀ nínú súrọ̀tù ìbákọ́rọ̀ ńkọ́ ọlọ́run ọba ìlẹ́kọ̀ ọlá ròyìn wọn fún wa nínú súrọ̀tù nìsà ọlọ́run ọba ìlẹ́kọ̀ ọlá tó ròyìn àwọn tó ti fún ọjọ́ sọ̀tẹ̀ mùnátìkì yìí ọlọ́run ọba ìlẹ́kọ̀ ọlá ròyìn wọn fún púpọ̀ fún wa nínú àwọn súwárò tí a kà fún wa yìí. bákan náà ká ọ̀dà ka kàtẹ́jú bẹ́ẹ̀ lè jẹ́ láti gbọ́ gbogbo àwọn ìròyìn àwọn mọ̀nàfíkì nítorí tí wọn náà bá bá ìròyìn kan nínú àwọn ìròyìn lára rẹ kó lè mọ̀ pé ha ìwà kan tàbí ìròyìn kan nínú ìròyìn mọ̀nàfíkì mọ̀ ti wà lára rẹ kó lè rọrùn wọn láti láti láti kó lè bí àwọn tó ti fi wa kó lè bí àwọn ṣe sí o ìwà wọn ò dára ìṣe wọn ò sùn ọ gbọdọ kí ni nǹkan náà tó ọba ti rí apá kan wọn ti ń kírun pẹ̀lú rẹ̀ àní ọmọdé kọjọ lójúmọjọ pàtàkì lẹ́ni rẹ̀ tó ọba ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àbá nínú wọn ti ń pe gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna rasulullah àní ọmọdé ọjọ́ lójúmọjọ jẹ́ èèmọ̀ fún ọ nígbà tó ọba mọ̀ pé apá kan wọn ìṣèlú náà ń ṣe hajj lọ sílé olúwa ó sì ṣe àwọn nǹkan oríṣiríṣi bó tilẹ̀ jẹ́ pé gbangba rẹ̀ èyí ìwọ́rí tó fi sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìpàkọ́ wọn kọ̀rọ̀ wọn lọ́jà ìgbàgbọ́ sí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. ìwà nìfàkù tá a sọ̀rọ̀ rẹ̀ yìí èdè lárúbáwá sọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn náà mo sì sọ̀rọ̀ nípa rẹ̀. ẹ̀rí gbọ́dọ̀ nípa ọwọ́ látara rẹ́ẹ̀bù iṣẹ́ tá a pè ní náà papọ̀ yòóná fìkú nínú kápẹ́ mọ́sàárì rẹ̀ tọ́jú orúkọ rẹ̀ ní nífàkù tàbí náà pápọ̀tà. ó sojú méjì ń sojú méjì kò ní sáláì má máa sojú méjì ní ti ní sojú méjì ìyẹn ni pé òun díẹ̀ àlè ìkámọ́bì kan ẹni tí èyí ìkámọ́bì kan ni tẹ́ ẹ bá lẹ fẹ́ mú lọ́kùn báyìí yóò dó sí tẹ́ ẹ bá tó fẹ́ gbòsì mọ́ ó tún ti dọ̀tún. subhanallah àwọn ni Yorùbá pè ní ọ̀sáká sóko pété yọba jọ sakala kọjọ sakala pẹ́yàn jọba ti jọ sokolo kọjọ sokolo èwo ni ọ̀sákálá sokolo ìkànnì méjèèjì kéèyàn ṣe kí ni òkéèyàn fọwọ́ mú ètí ẹ̀ bá fẹ́ jẹ́nu rẹ̀ ni olójú méjì bí ìdá tẹ́sí máa rí wọn nìyẹn bọ́ ọ bá ní tọ́ba bá nílé òun lè náà tọ́ba tó bá ní gbọ́ nìyí àwọn wọ̀nyí mùnáfìkì ni wọ́n pè bẹ́ẹ̀ tí wọ́n dákun kó sànù fún wa o kọ́lọ̀ǹkọ́ là wá kò níbi wa mùnáfìkì tó nínú èdè lágbáwá kò sì rí nìyẹn èyí tí wọ́n wá ń pè ní ànẹ́sàkọ́ nínú èdè lágbáwá ìsà ni wọ́n pè bẹ́ẹ̀ ìsà ìsà yìí àwọn ẹran àwọn ẹranko tí gbẹnu tàbí òkété tí wọ́n lè ní ojú òpó méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n mọ̀ ní nẹ́fàkà tó ṣe ike tẹ ẹ bá lẹ̀ ń tẹ̀sán ojú ìbáyìí tẹ̀ tí wò pé ojú ìlà ti ló ti gba ìpàdé ló ti gba àbẹ̀jáde ibẹ̀ wọ́n ti mú orúkọ mùnáfì náà olójú méjì subhanallah ẹni pé léyìí ìròyìn aburú ni ẹ̀gbọ́n ni wọ́n tún lọ fi àwọn mùnáfì kẹ títí ibi tọ́da rárá bó tún kọ́ ma orúkọ wọn ìsì lọ́ba ìsìn wọn mọ̀ torí pé ẹ̀sán ló gbórúkọ wọn wá ẹ̀sán pé tọ́ ọba lọ fẹ́ jẹ mí èmi náà ti jẹ́ ọkàlẹ̀ yóò ti lo ojú méjì mẹ́ta yóò ti lu sí ara ta rẹ̀ báyìí pé bẹ́ẹ̀ yẹn bá ló ń wọ́n mú un lágbègbè wọ́n gbàgbègbè jáde wọ́n bá tún tètè gẹ́sì eléyìí wọ́n fẹ́ yóò tún arú ojú mi lọ tẹ́rẹ́ yóò tún bọ́ síwájú bí tí ò ní jẹ yóò ti kí o yóò ti gbàgbẹ́ jáde yọ̀ọ́ kà sí wàhálà lásán ẹ̀ bá ti lọ́jà sípàdó ẹ̀ padà rí ẹran tí ń bẹ nínú sànà ẹ̀ padà rí parí. ìtumọ̀ kan ni ẹ nínú ìtumọ̀ ètò ti pé ọ̀rọ̀ àdá àpapọ̀ tó gbé wá nínú èdè Lárúbáwá nínú èdè mi asárùbù ni wọ́n pè asárùbù náà ìta ni ihò ni ṣùgbọ́n òhò yẹn ọjọ́ ihò tó ti yí pé èèyàn lè sá sí tàbí nǹkan kan lè sá sí láti bora rẹ̀ pamọ́ tí ò tẹ̀ ní jáde ní òní rí rárá wọ́n ti wá káàkiri ṣùgbọ́n tó ra ẹgbẹ́ kan sí kọ̀rọ̀ èyí tó gbẹ́ sí kọ̀rọ̀ yẹn òun lè má jáde níta ṣùgbọ́n yóò kọ́ bá rẹ̀ gẹ́gẹ́ bíi pé kò jẹ̀ kankan níbẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ṣe kiri o bẹ́ẹ̀ ni ó sì rí bí wàá mú náà fìdí tèrí nìyẹn ìṣà tó fi hàn síta yẹn olùsílámù rẹ̀ tẹ̀wọ́ ìgbé á tùmí ni òun náà ní rere rẹ̀ tẹ̀wọ́ pé ẹni rere ni èyí tó pamọ́ yẹn òun náà ní àgbàgbọ́ tó pamọ́ sínú ọkàn tó jẹ́ kó gangan gidi rẹ̀ àtàwọn tó ti gbé pamọ́ sí wa táwọn òun nínú sẹ̀ríà islam kí ni wọ́n pè ní àtìfáàkù nínú sẹ̀ríà islam sẹ̀ríà islam náà dá sí ìdí jẹ́ ìfáàkù ìwà mùnáfìkì nínú sẹ̀ríà islam òun náà ní ìmọ̀ ṣàfihàn islam àti ìmọ̀ pàkì ìgbìmọ̀ òun fi islam hàn sáwọn mùsùlùmí ọwọ́ pàkì ìgbìmọ̀ fáwọn tó jẹ́ mùsùlùmí àti aburú ọ̀pamọ́ fún wọn ìyẹn ni pé ó tu itọ́ funfun síta ọwọ́ àbídúdú kò fi pamọ́ fún àwọn tó ti pé wọ́n jẹ́ mùsùlùmí. nífàkù nìyẹn ní méjì ẹ̀sìn kí ló dé tí wọ́n ti wá pé mùnáfìkì ní mùnáfìkì lórúkọ rẹ̀ wọ́n ń pè bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn nítorí wípé ẹni tó jẹ́ mùnáfìkì ẹni tó jẹ́ mùnáfìkì tẹ́ ẹ bá wòye tẹ́ ẹ bá wòye sí dáadáa ìṣèlú yóò kọ ọ̀nà kan wọlé sínú ẹ̀sìn yóò sì kọ ọ̀nà míì jáde kó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá sọ pé ẹran ìdí ìdí tó yẹ pé tó bá yọ la òkú méjì kalẹ̀ tẹ bá ń di òkú kan yọ gbọ òkú mi jáde yọ gbọ ọ̀nà kan wọlé sí islam onábìkì ọ̀nà kan lọ́gbà wọlé sí islam ló sì tún kọ ọ̀nà míì ọ̀nà kejì yọ ṣe kíni o yọ gbà jáde nínú islam ìdí pàtàkì ni tó fi pé onábìkì ní onábìkì torí pé ọ̀nà méjì lọ́la kalẹ̀ fún rẹ̀ yọ gbọ̀nà kan wọlé sí mẹ́sìn ló sì gbọ̀ ọ̀nà míì yọ gbà jáde lórí eléyìí ni gbólóhùn tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sọ fún wa nínú àlùkò hàn ní kẹ́lí sọ́rọ́ tó tọ́ ọba àyà sẹ́wọ̀n sẹ́wọ̀n ọlọ́run ọba ìlú gbẹ́lá ní kíndà ní mùnàfíkì iná fọmọ lùfàṣẹ́kọ̀ ọlọ́run dáadáa ju àwọn mùnàfíkì òkè ẹ̀dá ni wọ́n wọ́n ti jáde kúrò lábẹ́ ìtẹ̀lé tọ́lọ́run ọba ìlú gbẹ́lá ayé alikọ́ọ̀lì yóò nàmínà ṣẹ́rẹ̀ wọ́n ti jáde kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọba ìlú ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ òun ọba yìí tẹ lápẹẹrẹ ó ti dúró pé òun o eléegun lò olóró lò onísàgbàdá lò ológun lò onífàgà lò ó ti gbà pé onísàgbò òun náà lò ó fi kèfèrí tí òun ti fi hàn pé ọ̀tá làwọn àti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ni sẹ́ni mùmí ní àyè pé olùgbàgbọ́ òdodo lè ní ìdígbẹ́ náà bá gbọ́ ọ̀hún àtàyè ṣùgbọ́n àwọn tí tètè wọn lọ́jú òun náà ni àwọn mùnáfíkì ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ròyìn wọn ní ìròyìn aburú tó burú jáì pàápàá jùlọ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá ó jẹ́ ká mọ̀ pé ìbùpadà bọ̀ sí àwọn mùnáfìkì ó léwu ọlágbára ó burú jáì ìbùpadà bọ̀ sí àwọn kèfì nínú torí kọ́ ọlọ́run ọba ní innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́run ní àwọn mùnáfìkì jídójídó ìsàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹnu náà òun náà ni mùnáfìkì ọwà àwọn ni wọ́n tẹ́lẹ̀ inú náà ọlọ́run dàkúmọ̀ se wàlẹ́ nínú náà iná ayé lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ń sá fún yìí kándù lásán wọ́n bá mú kándù tó tẹ̀lé wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa yan síyàn lára ìṣẹ̀lẹ̀ yọ́n máa sá tí wọ́n máa pariwo subhanallah tó bá wá ní ká gbé kàbí omi kándù yẹn kọ́ níbi iná rẹ̀ kí la wá fẹ́ sí tó bá wá jẹ́ pé iná kí wọ́n dá ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́ká òbí òṣèré débi là ń kọjá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sun ìgbẹ́ wọ́n fún pápá tó jẹ́ pé tá a bá gbé machine kọjá ẹ̀rù bí náà yóò ti rà wá ní ara lọ débi bá a mọ̀ fóònù ara wa pé àwọn ẹrù kan ṣe kí ni ó ti wí lára ara wa ọwọ́ ajé kí òkú di iná tọ́lọ́wọ́ bá dá náà lọ́hìn mú kọ́dà aláti ìtàkùnlẹ̀rọ̀ àìlàkìdà iná ọlọ́run ti jó gẹ́gẹ́rẹ́ yóò mọ nàgà tó gbogbo ọkàn báyìí yóò mọ wọnú ọkàn àtúwọnú ọkàn ìtìpa wọn lásán iná àtúwọnú ọkàn iná ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run dàkú mọ́sí iná rẹ̀ bá wa o wọ́n sì wálé ní iná ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá dàkú sí wálé ní ìkẹsí wálé ní dáadáa níwájú ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá gbogbo àtàjẹ́ olùgbàgbọ́ òdodo nífà ìwà mùnáfíkì méjì ló pé sí o méjì ló kékeré nínú ẹ̀sìn alákọ̀ọ́kọ́ ìran àkọ́kọ́ ni àdìfáàkọ̀ ẹ̀jìkọ̀ọ́dì ìwà sọ̀bẹ́sẹ̀lú ìwà mùnáfìkì ìṣe mùnáfìkì tó jẹ́ wípé ètò ní í ṣe pẹ̀lú àdìsọ́kẹ́sì irú eléyìí níṣẹ́ ni máa ń gbé ẹni rẹ̀ kó nínú Islam pátápátá yóò gbé kó nínú ilé Islam yóò mọ sẹ́yìn òde Islam irú wọn báyìí ìtọ́fà tó ti rí bẹ́ẹ̀ ni pé wọ́n ti àfihàn Islam àti àwọn orígun Islam ṣùgbọ́n ló ti tọ́ lódodo gbogbo àwọn orígun yóò wúlò nínú ẹ̀mí wọn kò wúlò nínú ọkàn wọn ìṣe ni wọ́n ta gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ọkàn wọn. ìran yìí tọ́ba gbéyàn kó lọ ẹ̀sìn yóò gbéyàn ta pátápátá ni wọn náà fura sí rárá rẹ dáìpé gbogbo àwọn kankan tí Islam wá ló ṣe wà múnáfíkì lé lórí gbogbo àwọn orígun ẹ̀sìn àwọn kátà irú irú sẹ́sí yìí yóò gbé yẹn kó ìsìlámù tán ni yóò sì sọyàn síta ìsìlámù sínú ìsìlámù mọ́ rárá kọ́mọ kọ́mọ dàpọ̀ lẹ́mí àtẹnukọ́ kan wà o. ẹni rẹ̀ ó sì máa bẹ nísàlẹ̀ ẹ̀dá pátápátá lọ́nà ọba ìlẹ́gbẹ́ láfi ròyìn wọn gẹ́gẹ́ bí ìròyìn tó ti pé ìsọsíwájú yẹn. àníṣe ìwà mùnáfíkì burújáyé o ọlọ́mọ sì wá ní mùnáfíkì o ó burújáyé ju àìgbàgbọ́ lọ oburú jáde àgbàbọ lọ nítorí kíni nítorí pé ìwà mùnàfíkì tó jẹ́ ti àdìsọ́kàn yìí àìgbàgbọ́ ní ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ irú ẹni bí òní gbàgbọ́ sọ́lọ̀. lẹ́yìn náà nínú nǹkan tó jẹ́ pé ó sì tún lè jẹ́ irú ti àdìsọ́kà tí ti mọ̀nàfíkù náà fi kí gbẹ̀yẹ̀ ni 'Gbe máa fi ẹ̀sìn ọlọ́run àtàwọn tí wọ́n tẹ̀sí kí fi ẹ̀sìn ọlọ́run àtàwọn tí tẹ̀sí o. fi bẹ́ẹ̀ náà ni fífi kúrò nínú ní fífi tán pátápátá kúrò lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àti fífi lọ sọ́dọ̀ àwọn tó ti wọ́n jẹ́ ọ̀tẹ́ ilé àmọ́ fi hàn yà gbé lágbájá múná sí kìnnì òun náà lájọ kí jùmọ̀ bá a ṣe fóònù jùmọ̀ àtàn ó tún ti lọ sígbàlẹ̀ ó tún lọ lé mọ́lẹ̀ ó tún lọ sọ́fíìsì àwọn olóko ni òun náà ló tún jókòó mẹ́ lọ́ bá wọn sílẹ̀ bàbá lágbájá ó ní àyẹ̀lẹ́ ẹlẹ ní mo ti bá yín lánàá ah, ah, ah, àbẹ nìkan jà ń di wa mọ bá wọn sọ dẹ bẹ ní o kìí ṣe báwọn mọ bá wọn sọ dẹ bẹ ní ilé ìdúró ẹ̀dá pẹjá sọra tọba ṣe ìsìlámù ṣe ìsìlámù pányán kárí pé mùsùlùmí ni ọ náà bá sì ní ṣe islam jàmọ̀ bí tọ́wọ̀ kárí pété ìpányán òun náà ni ọ́ òun wá ní ọ̀jábọ̀ ọ̀jábọ̀ tí wọ́n bá káàkiri. èwo ni ọ̀jẹ́ àfà òòtún lólùkọ́ oṣù tó béèrè ọkàn lọ láàrin wọn láti dá fìtínà kalẹ̀ ẹ dákun ẹjẹ́ asọ́ra fún wa ìwà burúkú ní pàápàá jùlọ ní fáàkù tó tóbi yẹn ẹ dákun ẹjẹ́ asọ́ra fún àwọn wọ̀nyí ẹ máa ní wọn pé wọ́n lọ máa fún àwọn lọ́wọ́ lórí Islam wọ́n máa fún wọn lọ́wọ́ náà rí bẹ́ẹ̀ yàrá tó bẹ̀rẹ̀ wọn kọ́ ni dàúdù lórúkọ dàúdù pẹ̀lú eléyìí wọ́n máa fún àwọn ọ̀tẹ́ lọ́wọ́ lórí islam ara àwọn àmì tá a bí mọ́mọ́ pé mùnáfíkì lèèyàn nìyẹn àwọn wọ̀nyí wọ́n ti bẹ ní gbogbo ìgbà ẹ máa rí wọn kò sásìkò tẹ̀ ní máa rí wọn wọ́n tún bẹ lásìkò tiwa yìí àwa náà ti rí wọn darí lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn òsì ní sáláì náà máa rí wọn sáré kìyàmọ̀ náà ọba ìdíkọ̀ láti òfìdé torí pé tí ayé bá sòrò látòkè kanlẹ̀ iṣẹ́ wò la bẹ́ẹ̀ ni bá ti máa gbalá dá lára àwọn tó ti fún ọ̀gbà fọlọ̀ àfikọ́lẹ́ pé bí ó ṣe rí náà nínú ètò ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá táwọn tí wọ́n ń pẹ̀pẹ̀ sílẹ̀ sí ọlọ́run ni wọ́n fi máa rí tẹ́tẹ́ lára àwọn èèyàn tó fi jẹ́ pé pẹ̀lú àná Allah subhanahu wa ta'ala kí ṣe ní ládàá wọn yóò máa wú gọ́gọ́ ẹ̀sẹ̀ wọn yóò sì máa lọ sókè dáadáa níwájú ọlọ́run ọba wọn tó ti pẹ́ dẹ́yìn àtẹ̀lé kọ̀ọ̀kan wa. bákan náà nínú àwọn tí tá a tún máa rí lára àwọn tó ti wọ́n ní nípa kúkú tóbi lára òun náà ni pé àwọn wọ̀nyí wọ́n máa ń ṣe àfihàn wọ́n máa ṣàfihàn ìkórìíra ìbínú sí àwọn ènìyàn nígbà táwọn èèyàn bá láwọn wọnú Islam wọn ò ní nífẹ̀ẹ́ sí i. tòun ti bẹ́ẹ̀ wọ́n bá wá rí i pé ìborí ọjọ́ ti mùsùlùmí ọlọ́run fi mùsùlùmí jọjà lórí ọ̀tá irú àwọn wọ̀nyí lẹ́ẹ̀bà rí wọn àwọn náà bá tó sán mùsùlùmí lèmi náà mo ti sọ fún yín pé Gani lórúkọ mi àbẹ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé Dáúdà lórúkọ tèmi náà ara yín ni wá àbẹ́ lára yín nítorí kí ni wọ́n fi ń ṣe léyìí wọ́n fi ń sọ ẹ̀mí ara wọn kò níbi ẹ̀jẹ̀ mùsùlùmí wọ́n fi ń sọ ẹ̀dá ara ń pọ̀ níbi ọmọlúwàbí mùsùlùmí kọ́mọ̀jẹ̀ pẹ́tẹ́ wọn ti tí wọ́n ta sílẹ̀ tọ́bajẹ́ bí wọ́n ti lò tẹ̀sí ọlọ́run kọ́mọ̀jẹ̀ pẹ́ ni ọmọlúwàbí wọn yóò di tí wọ́n fi àbùkù kàn tọ́bajẹ́ bí wọ́n ti lò tẹ̀sí ọlọ́run kódà kí wọ́n lò fi ẹ̀sìn níbi irú yẹn ẹni tó bá ṣe nínú àwùjọ wa ẹnu àbùkù ṣe kí ni o yọ kàn rẹ níbẹ̀ ṣé bàbá alágbájá mùnà fi ah, lágbájá náà tẹ̀lé wọn. dáàdìlá àtúnlọ́pọ̀ àtìrí ẹ̀kú báyé. òbò wọlé àtìrí káàkiri wọn gbogbo àgbáńlá pé àtiwọn náà wọn ni ọ. ọ̀ya lọ ọ̀lọ́ mọ́ torí pé mùsùlùmí rí wọ́n ti pé à nítorí pé àdéhùn pé mùmí mùsùlùmí ní má torí ìyẹn o bí kò sì pé torí tọ́lọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá òun náà ni kò fi ṣe gbogbo àwọn nǹkan tó ọba fẹ́ ṣe. ẹlòmíì yọ máa ṣàfihàn pé òun nígbàgbọ́ sọ́lọ́ àmàláìka rẹ̀ àwọn tíra àtàjọ ìkànnì àtàwọn òjíṣẹ́ òun nígbàgbọ́ sí ṣùgbọ́n ní kọ̀rọ̀ rẹ̀ o ti jáwọ́ jásẹ̀ o ti kọ́ra sílẹ̀ kúrò níbi ìnígbàgbọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sì gbé gbogbo ẹ̀ nírọ́ kò nígbàgbọ́ sí Ọlọ́run ọba bákan náà ẹ sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti pín ọ̀rọ̀ Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó bá ní Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run báwo níbo ni wọ́n ti gbọ́rọ̀ lọ gbọ́rọ̀ lọ sọ́lọ́ sojú ẹ̀ sọ sọ́lọ́ sojú ẹ̀ sọ kalẹ̀ torí wọn bẹ́ẹ̀ náà nínú àwọn ìsìnkú wọn náà ní kọ́lọ́ ọba kọ́dà kó sànù wa ọlọ́run sọ ọ̀rọ̀ kalẹ̀ fún ẹ̀sìnlá ó sì rán ànẹ́bí ní òjijẹ́ sí gbogbo àgbáláyé kó lè máa fa àwọn ìyàmọ̀nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá kó lè máa filọ̀ nípa ìyà ọlọ́run ọba ó sì máa dẹ́rù bà wá nípa ìyà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tí rẹ̀ ga ó tún wá ó sì gàgà àwọn mọ̀nàfíkì yìí ó sì fún wa bákan náà àṣírí wọn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti tún àṣírí wọn nínú Al-Qur'an Al-Karim ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti ṣàfihàn fáwọn ẹrú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ àwọn mùnáfìkì nítorí kálíbà wà lórí ìṣọ́ra tó péye kúrò níbi ìwà mùnáfìkì àti kúrò lára àwọn ọmọdé wọn jẹ́ mùnáfìkì ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá nínú Al-Qur'an Al-Karim nígbà tí ń dárúkọ ìran mẹ́ta táwọn ẹ̀dá pín sí nínú ìpìlẹ̀ Suratul Baqarah ọlọ́dà kọ àwọn olùgbàgbọ́ òdodo ọjọ́ àpá àwọn kèfèrí ó sì nígbà tó lọ́n fẹ́ ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àyà mẹ́rin péré lọ́lọ́n fi ròyìn wọn nígbà tó lọ́n fẹ́ ròyìn àwọn aláìgbàgbọ́ àyà méjì péré lọ́lọ́n ọba ìlẹ́jọ́ láti ròyìn wọn nígbà tó lọ́n fẹ́ ròyìn àwọn mùnáfíkì àyà mẹ́tàlá lọ́lọ́n fi sí gàgá wọn ó náà sí wa fún wọn àní náà sí wọn fún wa nínú suratu alibakọrọ ìpìlẹ̀ rẹ̀ bọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ la kò sì tẹ̀lé léyìí torí àti kí àlàyé gbogbo àwọn alámọ̀rí láti fi ṣe fún àwọn tá à ń mọ̀ gbogbo àtàjẹ́ pé aburú bẹ lára ní báàbò kò sí aburú tó tóbi bí aburú ti bẹ lára ní báàbò yẹn. àdáwò ńlá òun náà ni wọ́n ti jẹ́ fún mùsùlùmí àdáwò wọn le gan lórí mùsùlùmí torí báwọn wọ̀nyí a máa rí wọn lẹ́nu tó ń sàkíkí ara wọn wá bá ìsìlámù pé mùsùlùmí làwọn. kódà tọ́rọ̀ bá já sí ibòmíì fún ni bá ń béèrè ẹ béèrè lọ wọn. sẹ́mi èmi èmi ti ní lórúkọ mi èmi náà kírun bàbá ni àbá ni wọ́n ní dárúkọ ẹni tó mọ̀ pé bàbá rẹ̀ àbá ni bàbá wọn gbajúmọ̀ pẹ̀lú àbá subhanallah ẹ wọ aburú aburú ńlá lélẹ́yìí aburú ńlá ni aláǹ sọ fún wa pé àwọn èèyàn ti ń kọ wàtáì tó sì dépò ní fàlẹ́. Tẹ̀mọ̀ pé nù tá a bá máa ta bí ẹ̀ bá fẹ́ gbẹ́jọ́ nìyẹn, inú ọ̀nà tó yẹ ká kọ́kọ́ gbẹ́jọ́ nìyẹn ni pé ẹ̀kọ́ kọ́kọ́ ta ní ìsìn méjì ẹ̀sìn wa, wọ́n jẹ́ pàtàkì olóró kakọkọ mú yàn gẹ́gẹ́ bíi kéèsì ọ̀tọ̀ fún ẹjẹ akọkọ ṣe kéèsì lórí pé ń jẹ fata yìí ẹtí òkú ẹ padà sí abúròde wọ́n yẹ máa fi búrẹ́dì fata ìfowó alómi ọbẹ̀ lọ tí ó máa sọ pé mùsùlùmí lò kéè ṣe mùsùlùmí ṣé mùsùlùmí lè máa jó lóró ọ̀tọ̀ ló lóró ọ̀tọ̀ lé léegun ọ̀tọ̀ ní mùsùlùmí gbogbo àwọn ọmọ wọn yọ ni wọ́n ti já burúkú islam tó pọ̀ wọ́n ń pera wọn ní mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n sọ pé àwọn níṣẹ́ làwọn rẹ̀ ṣíṣe àwọn ti fi ẹ̀sìn lẹ́yìn wọ́n ló ti sọ lódodo ọ̀tẹ́ ẹ̀sìn payàn ni wọ́n ṣe ọ̀tẹ́ ẹ̀sìn payàn òun náà ni wọ́n ṣe àwọn ni wọ́n máa bá mùsùlùmí lé ọ̀tá lọ́wọ́ àwọn yẹn ni wọ́n máa kà sí bàbá alágbájá bàbá alágbájá àti gbọ́dọ̀ alágbájá ẹ wọn àwọn ẹlẹ́mọ̀ rí bẹ́ẹ̀ o torí pé wọ́n ń mọ̀ wá wọ́n mọ̀ wá wọ́n sì tún máa ń sọ àná máa fa orúkọ wa wọ́n sọ fún àwọn fẹ́ máa pàdé wọn lọ́wọ́ àjẹ́ pé àwọn wọ̀nyí aburú wọn lágbára o wọ́n ní ìṣesí táwọn ń ṣe ìṣesí àwọn ni pé àwọn wà lórí ìmọ̀ nínú ẹ̀sìn àwọn sì ṣàtúnṣe ẹ̀sìn lódodo ló ti tọ́ àìmọ̀kan bá wọn jà ọ̀tẹ́ ẹ̀sìn àti òfìlẹ̀ jẹ́ òun náà nílò àwọn bẹ́ẹ̀ òní wọn jẹ́ báyìí ni olùmọ̀ wa ṣe fún wa ibùdó fọyín rahimahullah ta'ala ni wọ́n sọ nínú àkọsílẹ̀ kan tí wọ́n ṣe tírà kan pélébé tọ́jẹ́ ìwé ìléwọ́ wọ́n fi sọ fífa yálì sí pátẹ́lì mùnàfíkè tó fi ń ròyìn àwọn ìròyìn tọ́jẹ́ròyìn àwọn mùnáfíkì fáwọn ènìyàn wọ́n ní irú rẹ̀ yìí irú àwọn tí wọ́n wà ní kúkúrú tó tóbi ìran mẹ́fà péré ni wọ́n pín sí alákọ̀ọ́kọ́ òun náà ni iná àkọ́kọ́ òun náà ti tẹ̀sí bí rọ̀sọ̀lù kéyìn òkú ìtẹ́lérọ́ ìwà mùnáfíkì pé ó tètè pé mùnáfíkì kan ó tètè pé mùsùlùmí lòun ó ti ń pe intanẹti sọlọ láti sọlá sọlá ń fìràn ó pè nírọ́ ìwà tó tóbi ni mùnáfíkì ńlá ni bí gbé yẹn kú mẹ́sì ẹlẹ́ẹ̀kejì kò pé odidi tọ́lọ̀ gbéra ní ẹ̀sìn náà kò pé nírọ́ ìdajì rẹ̀ bàbá pàkan nínú ẹ̀ ló pè nírọ́ ọmọ ìyá kan náà ni wọn o. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó kórìíra nẹ́bì gangan fún ara rẹ̀ sallallahu alaihi wasallam òun náà sì kéde. wọn tún ní sọlọ alẹ kẹrin sọlá lálẹ ìwà sọlá. sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kẹrin ni pé tọ ó tún wá tàbí kó kórìíra apá kan kan lára nẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ògórìrà lẹ́bi hundred percent ògórìrà ní percentage rẹ̀ ara ẹ̀ náà ni ọmọ ìyá kan náà ni wọ́n bóyá sáré sálàm wà lógórìrà bẹ̀yẹn ẹlẹ́ẹ̀ka òun náà ni kọ́ máa dunnú kínú rẹ̀ ọ́ máa dùn kọ́ máa yọ tẹ̀tẹ̀ pẹ̀lú wípé mùsùlùmí lọ́ọ̀lẹ̀ ọjà jẹ́ mùsùlùmí yá àwọn dúpẹ́ táwọn akẹ́kẹ́ borí mùsùlùmí subhanallah ó rí wọnú ẹ̀ ní àdáwò ní kó tó fi jẹ́ pé ń kálukú ẹja máa máa tá a máa fọwọ́ má mi ká síbi ìlà sayúbla. wàyábọ̀ pàlọ́hù máa kẹ́tà bàjẹ́ dáhù fàlàtẹ̀ tùdẹ̀ fọ́tù gbàgbọ́ yọ̀rọ̀ sẹ́yìn. gbogbo ẹni tí ń bọ̀ kálá yìí ni ó padà tọ́kú o. ọlọ́run ọba ìdíje ọlọ́run ṣe ń tọ́fọwọ́ ara rẹ̀ fọ ọlọ́run padà sẹ́kù bí. wọ́n ti fọwọ́ ara ẹ̀ kọ́ nǹkan tó ṣe yí pé ọjà tó ṣe tí ó dùn ọdún tó bá dà torí ẹ̀já máa kọ nǹkan dáadáa nǹkan rere ni ẹja kọ wọn lágbájá á ah, ó lè fi ọwọ́ rẹ̀ ó lè fi pàtì yẹn jẹ́ wọn bá kọ̀ yín báyìí wọ́n yọ̀ yàn sẹ́ wọn náà fẹ́ àwọn ah, mo lé níbẹ̀ tí sábà jẹ́ àwọn àròkọ ìrẹ̀ tó bá jẹ́ bí dáadáa bá ní alihamudulila yẹn ni pé ibi dáadáa ni pé nídìí mẹ́rin náà ọlọ́wọ́n bá ilé kí ọlọ́ọ̀tẹ̀ lóòkè sẹ́nìkan ti gbìyànjú láti fún ìfẹ́ sàbòsí fún mùsùlùmí ó ó wà ní ipò kan wọ́n fẹ́ sàbòsí fún islam wọ́n wá ní àǹfààní pé wọn náà wà láyé kan pé tí wọn náà bá mú kékeré wọn bá fi kọ̀rọ̀ nípa rẹ̀ ayé rẹ̀ ọ̀dà ò lè ṣe hundred percent àfún ọ láǹfààní pé ṣe é kí ṣe ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n padà wá mọ nígbà nígbà ìwé ẹ̀ tó tọ́tí àwọn akẹgbẹ́ rẹ̀ náà bá fẹ́ sọ pé ọ̀ ah, sọ́ra ọ̀ sọ́ra èyí tí mo ṣe tí ẹ̀sìn ọlọ́wọ́ fẹ́ ti di ẹ̀yẹ́ o sọ́nà mùsùlùmí ẹ̀ àwọn tó ń gbọ́ tọ́lọ́ nù wọn tó bá lọ fẹ́ fún wọn ṣeré iṣẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀. ajẹ́pọ̀ ti rí iṣẹ́ tuntun ní ìtọ́fẹ́ ṣe nìyẹn àmọ́ láì ṣe bẹ́ẹ̀ ẹja sọ dáàmú ọkọ wa ara wa kọ ẹja sọ dáadáa ọmọ ọba kọ́dà kó ti àánú sí àtẹnìkọ̀ọ̀kan so bákan náà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni kéèyàn wá kórìíra àkéèyàn ṣe kí ni kó ní kórìíra ẹ̀mí fún àrùn àti tọ́sẹ̀lẹ̀ sí mú mi táwọn náà wọn ń padà wá borí kó làwọn ènìyàn tó wọn ti wá kó làwọn àwọn aláàdé yìí kó wọn ti wá padà borí borí àwọn táwọn ń ṣe kíní báyìí tó yẹ pé kíní kan àbáyé làwọn ń ṣe. wọn á fẹ́ ẹsẹ̀ àbáláyé téèyàn bá fọnú kò ní sọ gbólóhùn yẹn ọtẹ títẹ téèyàn bá fọnú kò lè máa sọ bẹ́ẹ̀ sì kán bẹ́ẹ̀ o ẹ̀sìn kí wọ́n pè ẹ̀sìn àbáláyé ẹbọ lọ́wọ́ tó kọ́kọ́ dá ní àbá àtẹ̀tí ọmọ Hawa ó pè lẹ́fà tẹ́bọ̀ lẹ́fà yìí. gbogbo aṣọ ibi ẹ̀sìn àbáláyé àwọn ọ̀kọ́kọ́ bá ẹ̀bọ láyé ádámù làbáláyé ádámù ìdílé bọ̀. kóra alẹ́ ti aṣọ fẹ́ẹ́ ti ta àkọ́kọ́ bá láyé nìyẹn. níjọ́ wa ni Yorùbá tẹ̀ alẹ́ ń gbọ́ sẹ́kù wọn ṣe díẹ̀ lónìí ẹ̀yìn Yorùbá. ẹ wo Islam ó ti kọjá ìdajì ọjọ́ ọdún tẹ̀yìn Yorùbá tẹ̀sẹ̀ ń wọ̀ lọ́wọ́ tó kọjá rẹ̀ dáadáa ìwádìí tẹ́ àtọ̀tẹ̀ bọ̀lẹ̀ bá láyé. ìsìláàmù ti dáyé tipẹ́tipẹ́ ó ti dáyé tipẹ́tipẹ́ ẹ̀sìn ké ẹsẹ̀ ti kẹ́tẹ́ ìpè ní àbáláyé arára bó ti kọ́ ma ẹ̀sìn tá àbáláyé tó bá gbé ilẹ̀ bẹ́ẹ̀ sọ kò ní ìnà dínà ìjàmọ́ ìsìlá. agbègbè ẹ̀já afurasí o apá jùlọ gbogbo àtọ́jẹ́ mùsùlùmí náà tábẹ̀ sọ̀rọ̀ fún yẹn àwọn àtàjẹ́ mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn àbáláyé náà lẹ́sìn kan tí wọ́n ń pè lẹ́sìn àbáláyé tó ń pè láàmú lọ. ó sà náà ọba láyé lẹ́yìn ọ̀rẹ́ ìlú ìsádé láyé àtẹ́bí wa ló hàlẹ́ ìṣọ̀lá tòṣìlẹ̀ lọ́rọ̀ ẹ̀kọ́ tí ó ní bọ́lá ọba ìlẹ́jọ́ láàrin àtẹ́bí ìlú òhùn ló fi jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ nìyẹn tọ́lọ̀ kọkànlá ló tọ́ kọ́kọ́rọ́ ní sẹ́nu ilé ayé lórí táwa sọ pé ẹ̀sìn àbáláyé wa ni òòtà rárá o ẹ̀sìn tọ́lọ̀ ìránṣẹ́ sáyé òun náà ní Islam gbogbo ẹja tó ta kò sí ìdí kankan lójú Islam kò sí àkọlé kò sí àrànṣe kò sátìlẹ́yìn tó dùnú Islam lọ gbogbo àtàjẹ́ mùnàfíkì táwọn mùnàfíkì ẹja lọ wá wẹ́ẹ̀ bọ́lẹ̀ pẹ̀lú òkú ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá àbùkù ní ẹ̀kọ́ tẹ̀tẹ̀ fẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó bá jẹ́ mùnásìkì nínú òkúta wa àti káàkiri gbogbo àgbáláyé. ẹ jẹ́ ká dúró di ẹ̀sìn ọlọ́run pányáwó jẹ́ wọ́n mọ ọmọ bí ọwà jẹ́ wọ́n sírò rẹ mọ́bi tó yẹ kó sírò ẹ mọ́ báyẹ kèfèrí ni ọ jámọ̀ pé kèfèrí ni ọ. bọ́lá jẹ́ mùsùlùmí ni ọ mùmìnì ni ọ jámọ̀ pé mùmìnì ni ọ mùsùlùmí ni ọ. àmọ́ kọ́ ọmọ lọ wájú kọ́ ọmọ lẹ́yìn èsì wọn olùgbàgbọ́ òdodo èsì wọn ẹni ire èsì wọn àwọn ẹni dáadáa ìwà àwọn èèyàn burúkú òun náà nírú wa báyìí onídìrí ẹjọ́ tó kálukú wa ẹ̀dá kan ẹ̀dá sọ̀rọ̀ fún ìtẹ́sí ìtẹ́sí tó burú jáì ni ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ìtẹ́sí kọ̀fẹ́ ìtẹ́sí ara rà bùtù kọ́ ma ìpínlẹ̀ kejì nínú ọ̀rọ̀ nífàkù òun náà ní nífàkù lè amẹ́lẹ̀ ìwà mùnáfíkì tọ́jẹ́ ti jẹ́ òun náà ní kẹta òṣìṣẹ́ kan nínú tẹ́ tọ́jẹ́ pé àtìmọ́tẹ́ ìmọ̀ mùnáfíkì tí gbogbo àwọn tẹ́tà àmọ́ mùnáfíkì tó bá wà lọ parí pọ̀ tó bára jọ sára tó tó gbogbo àwọn mùnáfíkì ti bẹ̀ náà ṣùgbọ́n tí kan tó àwọn ìwà bẹ́ wà lára rẹ̀ kánú wa mùnàfíkì lọ́wọ́ lára rẹ̀ àtẹ́gbẹ́ àkídà kejì náà tó máa rí wa mùmìnì tàbí wa mùsùlùmí ìwà ìsìlámù á ti kí ni àmọ̀rí lára rẹ̀ téèyàn bá kó sínú eléyìí kò lè gbé èèyàn kan kúrò nínú islam ṣùgbọ́n lè jẹ́ sábàbí tí wọ́n padà gbé èèyàn lọ síbi èkó gbé yẹn kúrò nínú islam gbàtí àbá ti wọ àmọ̀nà fún jíjẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ń wà kan lónìí ó tún fi kankun lọ́la ó tún fi kankun lọ́túnla ń wọ ọba padà yá yóò tún bẹ̀ẹ̀ kan ti oríjìnà rẹ̀ nínú islam eléyìí ní ìbámu sí gbólóhùn anagba muhammad sallallahu alayhi wa sallam ní hadith kí imaamu bukhari àti muslim kan gbé jáde sani tó lọ́n sọ pé àwọn nǹkan mẹ́rin kan bẹ ẹni tí lẹ́rẹ̀ nípa pé lára rẹ̀ dúró mùnáfíkì ṣùgbọ́n ni yóò ti kan nu lẹ́rẹ̀ nípa wà lára rẹ̀ ìwà kan ìṣe kan nínú wa mùnáfíkì ó ti wà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn wọ̀nyí òun náà lẹ́sìn tó bá sọ̀rọ̀ yọkọ̀rọ̀ parọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá sọ̀rọ̀ tó torí mùnàfíkì ni ẹgbẹ́ wọn káwọn mọ́bì kan ọ̀rọ̀ mùsùlùmí plẹ́ẹ̀nì ni ó kílẹ̀ ó kílẹ̀ kò sí ìrùjú kankan nínú rẹ̀ ó hàn dáadáa bóun ṣe hàn ló sàn kirikiri nínú ọjọ́ ni tọ́ba tí ní kò ṣe parọ́ wà mùnàfíkì ń bẹ lára rẹ̀ bákan náà wọ́n fọkàn tán wọ́n fọkàn balẹ̀ tán wọ́n kó nǹkan sí ọlọ́dọ̀ kó ní jàǹbá sí lọ jàǹbá wọn owó tí mo kó sí lọ́dọ̀ níjọ́ òun ló kó wá sọ́dọ̀ mi ta lẹ́lẹ́rìí rẹ̀ ṣé mo fún ọ níwèé pé kókó fún mi ẹ fún mi ọlẹ́lẹ́rìí àti ìlẹ́lẹ́rìí pé mi lọ́dọ̀ ẹ̀tọ́ bá fẹ́ pé mi lọ́dọ̀ ọ̀sán kò ló ń kan lọ́dọ̀ hmm, ọ̀rẹ́ tí àlùkè yà mà. ìwà mùnáfíkì ni fún ọmọ kàtáyà pé ìyọjà mẹ́rin sọ kàtáyà. bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kéèyàn bá ṣàdéhùn wọ́n jàǹbá àdéhùn rẹ̀ wọ́n yẹ àdéhùn ìwà mùnáfíkì ni o mélòó ni wọ́n fẹ́ kánú àdéhùn tó ti sọ yẹ báyìí mélòó lọ fẹ́ ká ìwà mùnáfíkì ni. ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé tó bá tún ń jà alájà ìdílà ìgbà wọn ló kó wọn ní májàmá báyìí ní pàṣẹ tí ń fọ bẹ òun ò ní gbà ní o òun fi hàn pé iṣẹ́ bàbá alágbájá ló ti jáde àdúgbò wo ni kò ń pa àdúgbò wo ni kò ń ṣe báyìí. ó fi dórí ìyàwó lẹ́nu bí ìṣe bẹ́ẹ̀ tó fi dórí ọkọ lóbìnrin bí ìṣe bẹ́ẹ̀ tó fi dórí ọmọ tó fi dórí bàbá tó fi dórí àwọn alásùnmọ́ ti wà lára arú ẹni bẹ́ẹ̀ ọlọ́dà kọ́lá ẹ̀mí àtẹnìkọ̀ kan wa kọ́lá ọkọ̀ níbi gbogbo tí ń jẹ́ mẹ́wàá mùnáfíkì àtẹní àtẹjì kò sí kan tó wúlò nínú wa mùnáfíkì ló ṣe mùnáfíkì àtẹní gbẹ̀yàn tán kò ní Islam àtẹní gbẹ̀yàn tán ní Islam kò sí kan tó wúlò bẹ́ẹ̀ o ẹ̀ gbọ̀ntì ibùdó Abi Mulaika tọ́sọ̀ ní rahimahullahu ta'ala níbi tí ìdè sí àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà rẹ̀ tó wọ́n lọ́ọ́ ìtara àléhìn tọ́lágbára débi ó ní mo bá ń tí dín ní ọgbọ̀n àwọn bí ọgbọ̀n nínú ọ̀sán àbí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láti sọ́lá mọ́ balaye. wọ́n á ní kúndùn hùn gbogbo wọn pátápátá. yàtọ̀ ọkùnrin náà ní ìfọ̀ àkàrà náà sí. wọ́n páyà kí wà fúnà fìgbó ṣe kíni o kọ́mọ ṣẹlẹ̀ táwọn. wọ́n páyà wà fúnà fìgbó sẹ́yìn àtẹnìkan kan táwọn ń páyà rẹ̀ báyìí. òun kálukú páyà rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀já páyà táwùjọ kan ọ̀bẹ ti tòrò àwọn mùnàfíkì ibẹ̀ àwọn gangan ni wọ́n dá wàhálà rẹ̀ bó ṣe ń bẹ láàrin ẹ̀yà ẹ̀sìn yìí bẹ́ẹ̀ náà ní bẹ láàrin ẹ̀yà ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ní bẹ láàrin ẹ̀yà ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà làwọn ilé ẹ̀kọ́ síra wọn oníwà tí kaba ṣe wà sí ní ìsìn ìtẹ̀lẹ́ ẹ̀kọ́ sí àwọn mùnàfíkì ọ̀pẹ ọ̀sáàsì lágbájá tẹ́ ẹ̀ fura síwà sí tí wọ́n ní ọ̀sáàsì lágbájá yìí ah, tẹ́ ẹ̀ fura tẹ́ ẹ̀ mẹ́tí wọ́n bá ẹ mọ̀ fura ọ̀sáàsì o ẹ mọ̀ fura èyí ni wọ́n fi wà sí ẹ bá mi amúnáfíkì nìyẹn ń bẹ láàrin ọlọ́mọ akẹ́ ẹ̀fá yọ ọlọ́run ìwà amúnáfíkì wàlá ẹ̀jẹ̀ ajáwọ́ bẹ̀ já sọ̀rọ̀ abẹ́ o àbúgbọ́yẹ́ òun náà ni wà amúnáfíkì ọjọ́ tó tú ẹ bá wá já kí lójú ti dé olùọ̀fẹ́ kojú sí oníjẹni àkọ́kọ́ mọ́ oníjẹni ti ẹlẹ́ẹ̀kejì barakallahu li wa lakum fil qur'ani alhamdulilayi wa salatu wa salam ala rasulilayi wa ala alihi wa sallam ẹ̀yìn ọ̀bá àti. àwa tá a jẹ́rú sí ọlọ́run ìyàtọ̀ tí ń bẹ láàrin anifakul akbar wa anifakul asghar. alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin munafiki tó tóbi àti tó kéré méjèèjì orí ibú ni wọ́n kò sí ìtàwọn olùmọ̀yìn ara lágbà munafiki kò sí ìtọ́dáàdù rẹ̀ èyí tí gbẹ̀yàn fóònù ẹ̀sìn àti èyí tí gbẹ̀yàn sí fóònù ẹ̀sìn kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn òun náà nífàkì tó tóbi ìwà mùnáfíkì tó tóbi ọmọ ń gbé yẹn kó ní islam tanyanya ṣùgbọ́n mùnáfíkì tó tóbi òun ìgbé yẹn tán kó ní islam pátápátá ẹlẹ́ẹ̀kejì ní àwọn àyàtọ̀ wọn onígbẹ́ nífàkùl akbar nífàkù tó tóbi òun náà ní kíkọ̀rọ̀ àti gbangba èèyàn kọ́ yàtọ̀ síra wọn nínú àdìsọ́kàn ọ̀tọ̀ ní tó fi hàn nínú àdìsọ́kàn rẹ̀ sí wa ọ̀tọ̀ ní ti bẹ nínú ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n nípa ti kékeré òun náà ni kíkọ́rọ̀ àti gbàngọ́ yàtọ̀ nínú iṣẹ́ ìṣàkóso àdìsọ́kàn àdìsọ́kàn yẹn papọ̀ ṣùgbọ́n iṣẹ́ ló ṣe kíni o ní kọ̀rọ̀ yẹn yàtọ̀ sí gbangba rẹ̀. ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ànífàtò akbar nífàtò tó tóbi jù kò lè wáyé lọ́dọ̀ mùmíní láéláé nífàtò tó tóbi èyí wáyé lọ́dọ̀ olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n nífàtò kékeré kò lè wáyé mùmíní lè sàdéhùn tí ó ṣe kíni o sàdéhùn yọ yà déhùn ọsẹ lọhùn nìyẹn yóò tètè ṣe kíni o yóò tọrọ àforíjì yóò ṣàtúnṣe ibi tó ti yẹ àdéhùn yẹn. ẹlẹ́ẹ̀kẹrin àtẹ̀fáàkùlẹ̀ àtìfà ìfáàkù tó tóbi lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni rẹ̀ ń bá tiẹ̀. ẹ̀tọ́ bá ní ìfáàkù tó tóbi lẹ́mìí lọ́pọ̀lọpọ̀ ọgbà kéé ń bá tiẹ̀ kú ó kéré yóò ti tẹ̀jẹ̀ ara wọn yóò ti dòmìnira ara wọn. tọ́bẹ̀ ilé ronú pìwàdà wọ́n láwọn olùmọ̀gán wọ́n tún yapa ẹnu nípa pé ìgbà táwọ́bà rẹ̀. àwọn olùmọ̀ wọ́n yapa ẹnu nípa ìgbà táwọ́bà rẹ̀ lọ́dọ̀ àlìhàkì. yàtọ̀ sí nífàkù kékeré nífàkù kékeré ẹni rẹ̀ lè ronú pìwàdà lọ́sọ̀dọ̀ ọlọ́sọ́nà ọba ìdíkẹ́ ló ti gbà ronú pìwàdà rẹ̀. ṣùgbọ́n ìdí olùmọ̀ wa ṣẹ́fù wa ibùdó tẹ̀mí ọ̀rọ̀ ṣẹ́fù lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní olùgbàgbọ́ òdodo ó lè sẹ́rí lọ bá ìpín kan nínú ìpín ìwà nípa lẹ́yìn náà tí ó sì lólúkú àdàkù nínú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọkàn rẹ̀ ó lè kó àwọn kankankan nínú àwọn ìwà nípa nígbà tó bá ṣe tí ó sì lólúkú àdàsọ́dọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ṣùgbọ́n tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá lè máa dánwò pẹ̀lú àwọn èyí tó ti pé ó ṣe é ṣe kígbà àyà rẹ̀ wọ́n fẹ́ fún kẹ̀kẹ́ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kì í pẹ́ ibi máa ń la ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdòdó kó níbi irú ìṣesí yìí gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà rẹ̀ tó wà nínú ìsàlẹ̀ àní ìsìn sọ pé rè òjì sí ọlọ́run wa ìṣe ní ẹnìkọ̀ọ̀kan wa kẹ́nìkọ̀ọ̀kan wa kí n ti bẹ ní sámà kí n ti bẹ ní sámà kọjá lù wá ó sì fẹ́ẹ̀ ta afẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ oníkàlùkù wa káwa tó bá fẹ́ sọ̀rọ̀ níbi ìkan tó ṣe pé nǹkan yẹn yọ wà lọ jẹ́ ìṣesí mùnáfíkì yọ wà lọ gbẹ̀yàn kó nínú ẹ̀sìn tapapata ìmáàmù wa Ahmad àti Muslim ní ọgbẹ́ bàáyìn náà jáde. bẹ́ẹ̀ni wọ́n ní inú ẹgbà wa ni ó ní kí kí bẹ́ẹ̀ sọ̀nà kọjá lulẹ̀ ọ̀fẹ́ ṣe kí ni o ọ̀fẹ́ ọ̀fẹ́ rọrùn lọ́dọ̀ wa nǹkan jẹ́ pé káwá lọ sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó ti fi yóò sọ wá di mùnáfíkì níwájú ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́wọ́n ọba làbẹ́ ọ ọlọ́wọ́n ọba kọ́dà kọ́lá ẹ̀mí àtẹnìkọ̀ kan wa ó sọ wá fún níbi gbogbo tí ń jẹ mọ́ aburú kọ́lá wa fún níbi gbogbo tí ọ̀dà ó ṣe ìrọ̀rùn àti ìrọ̀rá rẹ̀ àti orí rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá kọ́dà kó ṣe fẹ́mi àtẹnìkọ̀ a bá wo àyà sínú Al-Qur'an Al-Karim ìròyìn pọ̀ tọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n pẹ̀lú bí ojú ọjọ́ àtàkùn wa ṣe rí kò lè fún wa láǹfààní láti ka gbogbo àwọn ìròyìn yẹn pẹ̀lú wípé ká ṣe àlàyé wọn ní ìkọ́sí wẹ́wẹ́ ṣùgbọ́n ká kàkà wọn ní gbogbo lọ. ìròyìn pàtàkì nínú ìròyìn àwọn onáṣìkì òun náà ni pé wọ́n máa ń láwọn san ọlọ́run àti ìgbàgbọ́ òdodo. àwọn amúnáfìkì wọ́n máa san ọlọ́run wọ́n làwọn ti ọlọ́run lẹ́kẹ́ wọ́n máa ta àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n wọn ọ̀tẹ́ nìkan ká ju ẹ̀mí ara wọn lọ bákan náà nínú yìí mùnàfíkì ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé wọ́n ìdá fáwọn ilẹ̀ sọ̀dá fáwọn kùsàlà wọ́n bá sọ pé kó dìde lọ kírun wọ́n dìde lọ kírun báyìí wọ́n dìde ní tòrò jù ni ara wọn ò ní já sásá kò ní yá gágá láti fi ọlọ́wọ́n ọba ìrìn jọlá. bákan náà nínú ìròyìn ẹlẹ́ẹ̀kẹta rọ ọ̀hún náà ta wọ́n mọ̀ sí járí ní fáwọn èèyàn níbi iṣẹ́ wọn tó bá láwọn sí kọ́lọ̀ járí níta àti ọ̀gbẹ́ ìbáṣẹ́ ìdájẹ́. bákan náà wàlá yadhkuruna Allaha illa qalila. wọn ò ní rántí ọlọ́run àyàfi lásìkò tó tafẹ́rẹ́ àsìkò kékeré báyìí òun náà nàkúndà fi kíṣe kíni o òun náà ni wọ́n fi máa rántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kódà ní òfin sí wọn òun náà ni pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ní wọ́n tún máa sọ pé àwọn fi àwọn olùgbàgbọ́ òdodo àwọn fi sáwẹ́wà wọ́n máa fa àwọn olùgbàgbọ́ òdodo wọ́n mọ̀ tí wọ́n ti ẹ̀yẹ́ wọ́n mọ̀ tí wọ́n sawẹ́wà wọ́n mọ̀ tí wọ́n pa. <laughs> àbá ẹ̀sìn pé ní lọ́sà yóò àádọ́rí o àwa alájẹjà o ní báyìí sí ẹ̀dẹ̀ sí àtìmórí lọ díẹ̀ díẹ̀ àbí àtìmórí lọ ó fi olùgbàgbọ́ òdodo ṣeré ni o. tọ́ba dọ́ọ̀ ló fẹ́ bàbá ń bulẹ̀ bọ́rọ̀ ìdè àbá tí mo pàdé nísìnyí kò mọ bí mo ṣe jẹ́ o nítorí láwọn ń borí lọ nítorí láwọn ń borí bóò ní àbá àjọ gbẹ́jú ah, ọ̀rọ̀ yẹn mọ̀ fẹ́ mọ mi sẹ́yìn ah, kó mi sẹ́yìn báwo. Ah, ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ bàbá ẹ tún fínà mọ́ sẹ́yìn fi jáde ẹ fínà mọ́. àwọn mùnáfìkì ìjẹ́sí wọn nìyẹn wọ́n pọ̀ nínú àwùjọ wọ́n sì wá máa bá ẹnì kọ̀ọ̀kan wa ẹ máa rí wọn wọ́n wọ aṣọ wa wọ́n múra wa wọ́n tètè wa. ilé ẹ̀rí kan nù wọn tinu ẹ̀kẹ́ tinu ẹ̀kẹ́ bá àti bàgbà lórí nígbà tí tó lè ju ẹni tí wọ́n wá torí pé á ah, ìwọ òun wọ́n bẹ̀ tí wọn ò ní wá sọ pé wọn wọn ò ní dóhùn mọ́ ọ wá lọ fa gbogbo ẹ̀ sétọ ọba fanu gbàgbọ́ ọkọ ojú ẹ̀ abúlùkọ àti gbogbo ẹ̀ subhanallah sẹ́ni pé wà ní fáfù ni ẹ ó ti lọ fa gbogbo ẹ̀ sẹ́ni pé ní àbáyọ pé á ah, lágbájá lágbájá ẹ kú wọ́ ọjọ́ wọ́ọ̀ bá o wọn pè fọ́ ìwọ ìbọn lọ́ọ́ báyìí ìbọn lọ fà ní. ìwà mùnàfíkì ni o wọ́n làwọn ń tẹ mùsùlùmí ní olùgbàgbọ́ òdodo wọ́n làwọn ń tẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ wọ́n tó kọ́ máa tan àyàn sọ̀rọ̀ fún ẹnu rẹ̀ wọ́n fi ẹnu rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n fi kóbá islam wọ́n fọ̀rọ̀ ẹ̀ kóbá islam ẹnì kan fi ọmọ olóṣè jẹ́ nǹkan kan fẹ́ẹ́ dákẹ́ fún ọba tí mo pé bí tiẹ̀ ṣe rí nìyẹn sájà ọmọ abẹ lọ́wọ́ kọ́lọ̀ ń kó mi tiẹ̀ lékè àbá àtúnyẹ̀ ẹ̀sẹ̀ fẹ́ẹ́ kọ̀ọ̀kan ọba tó bẹ́ẹ̀ sàbí tọba sọ fún munafiki tọba tó bẹ́ẹ̀ kó ṣe kíni o kó ṣe àbí káàkiri ò ní lànà kátó pé munafiki ó tàbí ọlọ́run sáṣẹ kí n jẹ́ ó lékè ní ẹsẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ àti bẹ́ẹ̀ kọ́ kí ẹsẹ̀ pé ẹni tó ti sọ́sọ̀ gbogbo aburú tẹni tó gbogbo ẹkùn náà wọ́n jọ ẹ bá tí ó lérè o ọlọ́run bá kẹsẹ̀ fún yín o ẹsẹ̀ pé ṣé aburú ni wọ́n ṣe ṣe dáadáa ló ṣe ibi tí ẹ ti máa bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ti rí ẹ̀bẹ̀ rí ẹ̀bẹ̀ wájú fún yín ẹ̀rí jẹ́jẹ́ lè wọ́rọ̀ lè òní ọmọ wa nínú pé kìkìkì pé à ah, wàhálà dì ọlọ́run la o ọlọ́run dàpọ̀ mọ́tì wàá múná fìkì o ọlọ́run dàpọ̀ mọ́tì wàá múná fìkì o gbogbo ẹni tó ti bá rẹ̀ níwà ní báàkù níbi tó ṣẹlẹ̀ lọ́yẹ̀ tètè lọ́rùn nípàdà lọ́rùn nípàdà bóyá náà lè lówó kó o jẹ́ ìtẹ́sán àwọn tó ṣe pé kíni báàkì tó tóbi bá ń bẹ́nu ẹ̀mí wọn tí ó tètè lọ túbá tí ó padà sínú Islam lọ́sọ̀ọ́ torí pé tọ́wá pé nìkan kò tóbi lọ́ba tẹ̀lẹ̀ tí ọmọ ṣe iyèméjì ọ̀ọ́wẹ̀ sínú Islam padà ni ọ̀ọ́wẹ̀ sínú Islam lọ́sùn padà ni torí pé o ti jẹ́ ni àwọn ẹ̀fẹ̀ nìyẹn tẹ́lẹ̀ wọ́n tẹ̀sí fẹ́ padà ni Islam rẹ̀ tọ́ba ó sì sáàmù tó ní ìtọ̀gbẹ́ á wọ́n ti gbà nínú abúlé síwájú síwájú kí sáàmù tuntun yóò tó wá dé wa gbogbo tí yẹn bá fi wá ti sáàmù lẹ́yìn ló ṣe kí ni o ló fi ti sáàmù lẹ́yìn ẹ̀jẹ̀ ajá wọn bí abúlé ẹ̀jẹ̀ ajá wọn bí wọn mùnàfíkì wà ní ọ̀tá ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́mọ ní ìṣẹ̀lẹ̀ tó lè rí pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ obìnrin àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kẹ́mọ̀kẹ́ náà àwọn ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé àwọn àfáàyè ni wọ́n lọ bá wọn ẹ dákun bó la ti lọ bá wọn o. rúbà kẹlẹ́mà tí lọ́lẹ́bà ti ní ẹ̀ma mélòó mélòó ni gbólóhùn tẹ́lẹ̀ ọ̀sán báyìí ọ̀nà ìjọ gba ìdẹ̀rọ̀ ọlọ́kùn lára rẹ̀ ìtọ́ bá ti ọ̀mà nú àlámà ní gbogbo orúkọ ọlọ́run bàbá má dá sí o má dá má ní dábọ̀lá bí má dá yàní ìyẹ̀kú tuhu má yàní ẹni tó bẹ́ẹ̀ tí ó wọ́n mọ̀ ní sábàlá bí máa láyà ní ibi àdìpalà ní sọ̀rọ̀ fún ìmọ̀ yòóbí ẹni yóò tọ́ba ti tọ́ba ti dá sí tí ó kan ó ti fi ẹ̀mí ara rẹ̀ fọ́ mú ewu ìdí òkè wọ ní tẹ̀mí ara rẹ̀ fọ́ wájú ọlọ́run ọba ìlẹ̀kọ́lá torí ẹ̀ tó àbá máa tó lè sọ tọ́wá ẹ pé o àwọn mùsùlùmí mọ̀lẹ́bí oníkẹ́fẹ́ nínú mọ̀lẹ́bí ọba àwọn agbófinró ilé wọn àwọn agbófinró wa wọn ni wọn dáadáa tí wọn ti ń dẹ́kun. wọn ti nu mọ kíláàsì àti gbogbo orí páànù. tèmi tẹ ẹ bá lọ sí ọlọ́kọ̀ ọ̀yọ́ ní tẹ̀lọ gbogbo orí páànù ẹ sáàmù bí wọ́n ti ń dẹ́kun wa òkú téèyàn dúró lórí títì kí ń lẹ̀ sórí páànù ní ọpọ́sìtì rẹ̀ ẹ sáré abẹ́rẹ́ tí ìdánù lé ní ọlẹ́kùn. yọ̀ọ̀ gbogbo ìsẹ́sí àwọn ọba ìlú pẹ̀lú ọkùnrin àwọn wà rékọ́dù kò sí kẹ̀kẹ́ ń bẹ̀ kò sí èméjì fún rẹ̀ ṣùgbọ́n kéèyàn máa sọ pé mi lọ bá wọn níbo inú àwọn ọlọ́pàá dùn dáadáa wípé àdìhàmùlá kápẹ́ kéèyàn gbọ́rọ̀ òní gbọ́rọ̀ nígbà tá èmu mokú mu mùsùlùmí èmu tó kèé mu sẹ́pẹ̀ kèé mu sẹ́mà kèé sì mu oníwèé mu múgò kèé mu tọ́pù nípa gbogbo nǹkan kí nǹkan tí òní jẹ́ kábàáyé yìí pé mùsùlùmí ẹ̀sìn má dáadáa ní àyíkọ́ bẹ̀ dání àwọn èkó kú màrì sẹ̀lẹ́ òní tiwa àlàáfíà ní tiwa bóòlù tiwa fẹ́ máa ròyìn mùsùlùmí tọ́lọ̀ ọba ìlíkẹ́ ọlá tó gbé ẹ̀sìn wọn lẹ́sìn àlàáfíà tó kò fi nìjà wá nìjà. àwọn tí wọ́n wá ká àáké má lọ́wọ́ tí wọ́n ká ọmọ odó má lọ́wọ́ tí wọ́n rí àdámọ́ wọn tí wọ́n fi halẹ̀ ká rárárárárá náà àwọn ni wọ́n pè ní èèyàn rẹ̀. wàláhi la amúrúkọ kí ọ̀bí yẹn ti máa àjálù ká. ó ṣe ní dẹ́sùn lájọ́ yẹ o ọlọ́run ọba ìlíkẹ́ ló ti fi ọkọ̀ bàtà Ah, àmọ́ tó bọ́rọ̀ ìṣèlú ọ̀pọ̀ ní tí wọ́n sọ gbòòrò wọ́n lè lọ ọ̀sán lọ bá wọn ní. mùsùlùmí àbájára lọ sí ìta ìkankan àbátẹ́kùn dàn ìtọ́ òdì àbòrò pẹ̀lú abẹ́rẹ́ islam àtagbára ìgbàgbọ́ àtagbára ìgbàra lọ́dọ̀ ọba ìrẹ́jọ́lá tí mùsùlùmí lè yàwọ̀ ìtàn gbogbo òdì àbòrò yàtọ̀ sí pé kí mùsùlùmí ọ̀bí ọlọ́wọ́ ọba ìrẹ́jọ́lá fi ọlọ́run gbogbo àwọn tó fi jìnnà wa ọmọdé àwọn ohun wọn ti tàbí tàbí tàbí ṣé mùsùlùmí bá fi ọlọ́wọ́ bá ìdíkẹ́ ọlọ́wọ́ mọ́ ni wọ́n gbà pé wọ́n ṣe kárí. ṣùgbọ́n èyí táwa ń bẹ lọ́wọ́ ni pé bọ́lá ń kó bí ìmọ̀lẹ́ ìsìlámù sí ọlọ́kà. torí pé asàlọ́ ayé òkúri jami àwùjọ ni ìyá àdúgbò wa subhanahu bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti tó oníṣúná tó wọ́n tún gbógun tàwọn náà ọmọdé àbá ń tẹnu wọn wọ́n gbógun ti wọn ṣèbẹ rí níjọ́ kejì òru níjọ́ kejì tàdógún wọn níjọ́ wẹẹsẹ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kóòkò lèkélèké àti kí ni wọ́n pẹ nìkan lèké àbí àlàjẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kóòkò ìtàbùkù fáànù ìlú sọpà àwọn tó jẹ ọmọ ìyá tí láì ṣe mọ̀lẹ́bí wọn wọ́n tún jẹ́ fìtínà fáwọn tó sì kọ́ jẹ́ mọ̀lẹ́bí kí wàá ní mọ̀lẹ́bí òní lóra káyìí. àwọn òpèsè rányà ẹnìkan kan ọgbọ́dọ̀ jà ẹnìkan kan ọgbọ́dọ̀ farata ọgbọ́dọ̀ ṣe kankan lórúkọ ìsìlámù ní ti sáàmù ọ̀fẹ́ ti sáàmù jáwọ́ jáde kú bẹ̀. ṣùgbọ́n bí ọlọ́wọ́n ọba ìrìnkì ọlájẹ ìlú sẹ́yìn ọlọ́mọ ti kọjá o ìlú sẹ́yìn àtúntò ọlọ́dà fún ọjọ́ ọ̀dà o ìlú o ìwọ òdodo tí kọ́ mọ̀ lọ sókè tàbí kí àlàáfíà kọ́ mọ̀ jọba nílùú sẹ́yìn ọlọ́dàpọ̀ bá ní tẹ̀ wọ́n mọ́lẹ̀ o. gbogbo tó bá ní àní máa rìn lálàáfíà nínú ìlú ẹ̀yà yóò torí ó jẹ́ ẹ̀sìn yóò torí ó bìlọ́ bìlọ́ tó ní ẹ̀dọ́ ní àlàáfíà ò ní jọba nílùú sẹ́yìn ọlọ́dàpọ̀ bá ní tẹ̀ òun mọ́lẹ̀ ṣé ká lè rójú ọlọ́dàpọ̀ jẹ́ aráyè jẹ́ á máa ṣe gbogbo ọlọ́mọ ṣe wá ní mùnàfíkì o ọlọ́dàkùn máa ń ṣe wá ní mùnàfíkì èyí tí máa ń bẹ lára èmi àtẹnu kọ̀ọ̀kan nínú wa mùnàfíkì ọlọ́dàkùn yà wá yà ọ́ ọlọ́dàkùn já lè jáwọ́ bẹ́ẹ̀ dàkùn já lè ronú padà ìròyìn tó kúrú ọlọ́run fi ròyìn mùnàfíkì ọlọ́dàkùn mẹ́ta wà láàrin wọn àwọn aláìgbàgbọ́ ìròyìn burúkú ló fi ròyìn wọn ọlọ́dàkùn mẹ́ta wà láàrin wọn àwọn tí wọ́n hùwà yìí wọ́n ń ṣèṣe yìí àwọn tó ń àdìjẹ́nà àwọn ọlọ́run ó gbòòrò ó báyìí lẹ́nu ìfẹ́ tí gbogbo ọba ṣe islam tá a tún lórí islam àdìjẹ́nà àwọn ọlọ́run ọba tó ọba kó wa síbẹ̀ yóò fi sẹ́kù náà ni ọlọ́run ò àtúnbí ọ̀ dákùnbá ni fi ìmọ́lẹ̀ islam sínú ọkàn wọn ọlọ́run dákùnbá ni fi ìmọ́lẹ̀ islam sínú ọkàn wọn ọlọ́run bá ni fi ìmọ́lẹ̀ islam sínú ọkàn wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ìlú àmọ́ bí wọ́n ṣe wà àmọ́ bí wọ́n fi ọlọ́run dákùn ìfẹ́ islam bá ti dà sínú wọn àwọn tí wọ́n fi ìsìláàmù hàn nínú wọn tó ti gbé nǹkan mí ní bẹ́ẹ̀ lọ́kàn dákun bá ní ìjà ìdẹ́ ìsìláàmù sí wọn lọ́kàn lódìdí torí inú sòrò náà tún níyẹn náà a fi ọlọ́wọ́n bá fún wọn o wọ́n ti wọ́n ti ìlú sẹ́ dákun wọ́n ti darí o ọlọ́ dákun wọ́n ti wọ́n ti darí gbogbo ẹni tí ń bẹ lákẹ́rọ̀ nínú àwọn èèyàn wa látara àlámọ̀rí tàbómi ọlọ́ dákun wọ́n ti wọ́n lára àtàrà àbẹ̀lẹ́wàsí àbí ọlọ́wọ́n bá fún ọlọ́ dákun wọ́n ti wọ́n lára àtàrà gbogbo

wọ́n máa talẹ̀ sọ láti fi ṣe kéèsì kí mùsùlùmí ọmọ ìgbà tẹ̀bí ìlà láti fi ṣe kéèsì tí a bá wà nílẹ̀ kan náà nílẹ̀ kan lórúkọ sáàmù tá a fẹ́ dà ṣùgbọ́n adé sọ pé lágbájá mo wá nu tọ́lọ̀ fún ọ pẹ̀lú àánú ọlọ́run tí ó ti púpọ̀ sí ọ̀rọ̀ mami ọ̀tà nígbà tí ilẹ̀ bá ṣe tó bá dẹnu àná yọ̀ọ́rẹ́jà á sì kó tó dẹnu àná nìjọ́ sí